He ran. fún orúkọ olúwa mo kí yín ẹ káàárọ̀ níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi ẹ káàbọ̀ sí ọjọ́ kejì nínú oṣù kẹsàn-án lórúkọ jésù lóṣù yìí ìrànlọ́wọ́ àwọn áńgẹ́lì yóò pọ̀ láyé rẹ agbára ọlọ́run ọ̀gá ògo yóò sì jìbù ọ ẹ̀mí ọlọ́run yóò bẹ̀ ọ́ wò gbogbo ohun tí kò ṣeé ṣe lójú ènìyàn á di ṣíṣe fún ọ bẹ́ẹ̀ ni yóò rí èyàn lọ́jọ́ bí mo kí yín o lórúkọ jésù ẹ ra gbà láyé áńgẹ́lì tẹ́ nílò táyé yín ó fi dáa jù báyìí lọ olúwa ràn sí yín ògo tí ẹnikẹ́ni ò rí lórí níbi tí wọ́n ti bí yín àánú ọlọ́run kó lé yín lọ́wọ́ ẹ̀ẹ́dẹ̀ ṣe rere ẹ̀mí gígùn àti àlàáfíà lẹ́ẹ̀fi lo ayé yín orí bẹ́ẹ̀ ò ṣe lórúkọ jésù olúwa wa. láàárọ̀ yìí genesis orí fourteen ẹsẹ̀ sixteen òun la fi rán mi pé kí n fi gbàdúrà fún yín genesis orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹrìndínlógún bíbélì wípé abrahamu gba gbogbo ìkógun tí wọ́n kó padà ó gba lọ́ọ̀tì ìbátan rẹ̀ pẹ̀lú àti gbogbo ohun ìní rẹ̀ àti àwọn obìnrin àti ọ̀pọ̀ àwọn ènìyàn mìíràn ògo ní fọlọ́run lókè ọ̀run àwọn kan ló kó ogun ja àbúrò abrahamu yẹ lọ́ọ̀tì wọ́n kó lọ́ọ̀tì lọ wọ́n kó yàwó ẹ̀ gbogbo ohun tó ní wọ́n kó lọ ṣùgbọ́n abrahamu ó gbọ́ nípa ayẹ ó sì lọ ran àbúrò ẹ̀ lọ́wọ́ gbogbo ohun tí wọ́n gbà pátápátá òun la gbà padà ògo ní fọlọ́run lókè ọ̀run ọlọ́run wà lẹ́yìn abrahamu gbogbo yín lẹ mọ̀ pé ọlọ́run abrahamu ni ọlọ́run wa fúnra ara ọlọ́run ló pera rẹ̀ ní ọlọ́run abrahamu ọlọ́run ti lẹ́yìn gan mo dẹ̀ mọ̀ pé tí ìwọ náà bá nígbàgbọ́ bí abrahamu ti nígbàgbọ́ sí ọlọ́run ó lè ti ìwọ náà lẹ́yìn débi wípé gbogbo ohun tí ọ̀tá bá ti gbà wá gbà padà mo bẹ̀ ọ́ fi ìgbàgbọ́ rẹ sínú ọlọ́run nìkan gẹ́gẹ́ bí abrahamu ti ṣe ó sì dá mi lójú pé ohun gbogbo tí wọ́n gbà lọ́wọ́ rẹ kò ní fi ṣe àwọn tó gbà kò ní fi ṣe ìgbà tí wọ́n ti gbà ọlọ́run nínú oṣù yìí yóò gbà padà fún ọ yóò gbà padà ti èlé ti èlé wàá dẹ̀yìn lọ́nà lọ́gọ̀ tó o nígbàgbọ́ ọ̀yà tẹ́wọ́ kì í súre fún ọ nínú oṣù yìí gbogbo ohun tó ti sọnù ọlọ́run gbà padà fún ọ bóyá nítara ni o tàbí ń tẹ̀mí gbogbo ohun tó sọnù olúwa máa gbà padà fún ọ gbogbo ìlàkàkà ọ̀tá láti sọ ògo rẹ sínú ẹ̀wọ̀n kó já sófo gbogbo ìlàkàkà ọ̀tá àti àwọn agbára òkùnkùn láti sọ ọ́ dẹrú lórúkọ Jésù kó di òfò gbogbo ohun tó jẹ́ tiẹ̀ tí wọ́n gbẹ́sẹ̀ lé ọlọ́run ọ̀gá ògo jùlọ kó gbà fún ẹ ó gbàdúrà ọlátòní lọ o ò ní sọ ohun rere kankan nù mọ́ gbogbo àwọn agbára tí máa fi pa jàgbà lọ́wọ́ ẹni agbára bẹ́ẹ̀ lórí ayé rẹ̀ kí wọ́n dòkú nínú oṣù yìí ọba tí ń jẹ́ olùwòsàn òde ọ̀run kó wò ọ̀sán gbogbo àìsàn nínú àgọ́ ara rẹ kó parẹ́ nínú oṣù yìí mo gbàdúrà kí ìlera rẹ kó jí padà kó dára àánú gbà ìgbéga tó ń retí lóṣù yìí yóò dé o bẹ́ẹ̀ ni ìgbéga tó ń retí mo sọ tẹ́lẹ̀ fún ọ arákùnrin àti arábìnrin mi ìgbéga yẹn máa dé lóṣù yìí oṣù yìí lọ́nà lógo kí ọjọ́ òní kó dára fún yín kí ọ̀sẹ̀ yìí kó jẹ́ ọ̀sẹ̀ ìbùkún orí bẹ́ẹ̀ àlàáfíà ní ìpínlẹ̀ wa àlàáfíà ní orílẹ̀-èdè wa lórúkọ ńlá jésù kristi olúwa àti olùgbàlà wa àmín èmi ni tiyín tòótọ́ jeremiah túnjí ọmọ òkunlọ́lá àlàáfíà ni fún yín. ìwọ tó ṣe tán láti rẹ́rìn ayọ̀ ó yá ní nine sundays of laughter twenty twenty four. àkókò ìrírí mi rẹ̀ omijé ti sọ ẹlòmíì darúgbó ọ̀sán gangan ìbànújẹ́ tó gba ọkàn ẹlòmíì kò jẹ́ kó rójú ráyè ní fọkànbalẹ̀ kò ó má mikàn àkókò ẹ̀rín ayọ̀ rẹ ti dé ìwọ ṣáà ti jẹ́ ká pàdé. in nine sundays of laughter. àkórí ti ọdún yìí ni. the glory of God shall rise upon you. ògo olúwa yóò yọ lára rẹ. sunday mẹ́sàn-án gbáko ló fi máa ń wáyé. sunday august fourth twenty twenty four ni sunday àkọ́kọ́. sunday september twenty nine twenty twenty four ni nine sundays of laughter máa parí. aago mẹ́wàá òwúrọ̀ ló máa máa wáyé ní gbogbo ọjọ́ sunday yìí o. ní the african church solution camp tó wà ní samawange state lábẹ́òkúta. bàbá wa nínú olúwa bishop dr jeremiah okunlọ́lá bàbá irè òwúrọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yàn àmì òróró ọlọ́run ni wọ́n máa ṣèrànṣẹ́ ń bẹ̀ bẹ́ẹ̀ àkànṣe àdúrà yóò máa wà fún gbogbo ẹni tó ń wojú olúwa fún ọmọ àti gbogbo ẹni tó ti tó ṣègbéyàwó all marriageable single máa bọ̀ pẹ̀lú ìgbàgbọ́ kí wọ́n lè bá ìwọ náà fò fáyọ̀ bá ẹrẹ́rìn ayọ̀ ní nine sundays of laughter jésù ọba panilẹ́rìn yóò fi ẹ̀rín sí ẹnu gbogbo wa o jésù lolúwa.